ah covid ah. àbí tá a bá ní ká sọ̀rọ̀ ní gbogbo ìrìn àjò yín hmm. nílé iṣẹ́ pé à ń dẹ́rìn pa òṣónú ẹ bá wa dùnrún àwọn ìdojúkọ tẹ́tí ní. Ah, ṣùgbọ́n gbẹ̀mí ṣe wà yìí ọlọ́run fún ni ọlọ́run gbà ni ní tèmi n kì í wo pé bóyá nǹkan kan jẹ́ àléébù hmm? mi ò fojú kọ mi ò fojú bá ìdojúkọ kankan pàdé torí pé kí ni bọ́lọ́run bá ṣe fẹ́ lọ́lọ́run ṣe kọ́ ọlọ́run ni máa wà bíbá ilé ní pẹ̀lú Bímbọ́ mo ṣe mm. wà ń bí tọ́lọ́run bá ní bíbá nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la bọ́lọ́run bá ṣe fẹ́ ló ṣe ń ṣọlá ẹ̀ bọ́lọ́run bá ṣe fẹ́ kó ṣẹlẹ̀ ni máa ṣe ń ba lọ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ní wa máa ń rí bí àléébù ọ́ ìdoríkọ ni pé wọn ò rówó fi ṣe nǹkan kan nígbà kan àbí bóyá wọn fẹ́ ṣe nǹkan kan ayé ò kò sẹ́ni tó ń tí mò ń lé léré kò sẹ́ni tó ń lé mi léré kò sẹ́ni tó fún mi ní deadline pé ìgbà báyìí báyìí ló gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ìgbà tó bá wù mí ni ìgbà tó bá wù Ọlọ́run ni so mi ò lè eré nǹkan kan pé ah, ah dandan dandan ti bá ṣe show mi gbà báyìí so ìgbà tí n bá lágbára ẹ̀ tí apá mi bá ka ni máa ń ṣe tí n bá fẹ́ ṣe fíìmù tí mo yà láti March nísìn July ni mo fẹ́ kó jáde kò tí ì jáde mi ò bọ́ lọ́hùn jà ìgbà tó bá jáde náà ló jáde ṣèbá ayé náà ló máa wò so kò sí anything tọ́lọ́run bá mú wá tó bá dàbí ìdí náà ń gbà mí fún èmi máa rí pé kó lè dà ní ló máa tún já sí so hmm. èmi ò ń rí ìdí náà nínú gbogbo nǹkan táwọn èèyàn máa ń rí pé bóyá ó jẹ́ ìfàsẹ́yìn hmm. kó lè dà náà ni ibi tí mo ti ń babọ̀ ní ìsìn tẹ́nìtì bá tún ṣì wá ń jọ mí lójú àwọn mi ò pé mi ò mọ ọlá ọlọ́run hmm. torí ibi tèmi tún wà ẹnìkan tún sì ń bẹ ọlọ́run ń fi ń tọrọ pé àwọn ọlọ́run jọ ẹ̀hẹ́n so ibi tèmi wá wà ipò ipò ọlá tẹ́nìkan ń tọrọ ni ó dẹ̀ kémi máa fọpẹ́ fọlọ́run so mi ò ń rẹ́ ní tì pé bóyá bóyá nǹkan tán ẹnìkan ń ṣe rèé ẹnìkan ń wa mọ́tò kan àbó ra ilé kan àbí kinní kan kí náà mm, mm. ẹni tí ó bá ń wo bẹ́gbẹ́ ẹ̀ ṣe là ó máa sáré kù nítorí náà mi ò rẹ́ni tì. iṣẹ́ wa yìí ìjọ tó bá ti gbà ó ti parí nìyẹn hmm. bàbá sàlásẹ̀ gbà ni hmm. kò yẹ hmm. iṣẹ́ wa kì í ṣe iṣẹ́ téèyàn ń rìtáyà o gbọ́dọ̀ máa dánú ayé dùn lójoojúmọ́ so bí ẹni tó ṣe ń bọ̀ lẹ́yìn ẹ̀ ṣe ń tiraka níwọ náà gbọ́dọ̀ máa tiraka ojoojúmọ́ náà fẹ́ gbọ́ ohun tuntun ojoojúmọ́ náà fẹ́ rí ohun tuntun hmm. ara ló gbọ́dọ̀ máa dá lójoojúmọ́ ìràwọ̀ ni ẹ́ wọ́n gbọ́dọ̀ máa rí i pé òun bù lójoojúmọ́ ǹjẹ́ o mọ̀ pé ìràwọ̀ tó yọ lálẹ́ àná òun kọ́ lórí lẹ́nì òun náà lọ pa ọ̀dà hmm. lójoojúmọ́ ni hmm. so ohun tí mò ń sọ ni pé bẹ́ẹ̀ mi ṣe ń tiraka lójoojúmọ́ ẹ̀ ìwọ tó ń bọ̀ lẹ́yìn mi ò ní excuse ẹlòmíì wà ní primary school nígbà tó ti ń wò mí ó dàgbà sínú géèmù ó sì rí à ó wá ń rí bí mo yẹn ń tiraka lójoojúmọ́ ó wá ní ẹ̀hún ti débì kan ó ti rẹ̀ ẹ̀hún. òun kò ní wò pé kí ló ṣẹlẹ̀ nígbà tí. <laughs> ẹni tó bá jẹ́ pé Ọlọ́run fi rán ojoojúmọ́ ni ó máa ṣe àfihàn tó fẹ́ pé ebi ló lé ẹ débẹ̀ o tó bá jẹ́ ebi ló lé ẹ débẹ̀ tó dẹ̀ rí díẹ̀ gbàmú tó owó kọ́ ló ń lè mí o Hmm. pé mo fẹ́ káyé máa rí pé àwọn tọ́lọ̀ ń fi fún wa lẹ́bùn nìkan dẹ̀ máa ṣe lójoojúmọ́ ìwọ orí ké pápìlú ẹ lóun lọ sùn nìkan <laughs> orí nkẹ́ mo wọ̀ kó lóun lọ sùn hmm. orí Mr Ibu kó ló ti rẹ̀ òun hmm. àbò orí Charles lójó kó ní òun ti rìtáyà irọ́ iṣẹ́ àwàdà òun ṣe iṣẹ́ téèyàn ń rìtáyà ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa bí oríṣiríṣi fẹ́ pé ó fi máa dáná ayé dùn inú wọn máa dùn tó bá pàdé ẹni títí báyìí wàá tún jù kan fún wọn bẹ́ẹ̀ wọ́n á gbà kan mú ìjọ mi gan inú ẹ ò dùn ìwọ gan bóyá láti wọlé gbogbo ẹ ṣáà dàrú mọ́ ẹ lójú bọ̀ táwọn bá rí ẹ wọn ò fẹ́ mọ̀ pa láti wọlé o gbọ́dọ̀ ṣe iṣẹ́ yẹn fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à hmm. ẹlòmíì àti ẹ̀tún gùgà awù ẹ á rí ẹ tán wàá rẹ lómi tó máa fẹ́ kí á fẹ́ kí ẹ ní ìkí ìgbéga pé ẹ kó má lọ sí ìpẹ́ kó fi bá òní wàá mú mọ́ra náà ni gbogbo àwọn nǹkan oríṣiríṣi rẹ̀wẹ̀sì ló máa ń wá pẹ̀lú ẹ̀nà gbogbo ẹ̀ wàá mú mọ́ra iṣẹ́ wa ni tí n bá débi kan tẹ́lẹ̀ kan bá rí pé ah, oh I never heard of you before ah, ọpẹ́ o ọpẹ́ o inú mi máa ń dùn pé that's a new person mo tún ti rẹ́ nìkan fà mọ́ra léènì hmm. ṣùgbọ́n tó bá débi gbogbo tẹ́ pé wọ́n ti mọ̀ ẹ́ tán ó ti parí nìyẹn hmm. kí ló wá ń jí fún kí o níbi o kò sí lọ síwájú mọ́ nìyẹn tó bá tó bá lè wà ń bí fún bíi twenty years o dẹ̀ ń pàdé àwọn ìtọ́jú pé amen ah, I like I like omi ìpọ́ hmm. ọlọ́run gbé lọ síbi gíga lójoojúmọ́ sí ni bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Hmm. ẹ rí i pé mi gan mo ti kọ́ ọgbọ́n tó pọ̀ pẹ̀lú nǹkan tí àlejò wa sọ lẹ́nu mi ò pa àwọn ẹyin tẹ́wà nínú ẹ ti mọ̀ pé ẹ ti mú tiyín èmi tí mo ti mú tèmi nínú nǹkan tó sọ yẹn torí pé láti sin ìlọ́kọ tí ẹ sì dúró kò sí bẹ̀rẹ̀ mọ́ ẹ a ní láti máa jẹ́kí láti máa sí. màá dúró o màá rọ̀ṣẹ̀ o tàǹbó ló jẹ́ o gbọ́dọ̀ dúró Bímbọ́ elephant gbẹ́sẹ̀ lé ẹ o gbọ́dọ̀ rọ́ṣẹ́ o. àmọ́ rọ́ṣẹ́ o gbọ́dọ̀ rọ́ṣẹ́ ẹ ti wá nílẹ̀ wo ètò Miliki Express ó sì tẹ̀ síwájú à ń bọ̀.